dá ọpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba tí ó ṣe dé gbogbo ọpẹ́ òun ló ní gbogbo ọpẹ́ òun ló tọ́ sí èèyàn gbọ́dọ̀ lóun tó fẹ́ dúpẹ́ ọwọ́ àdókò ọpẹ́ rẹ̀ kan àfọlọ́run àbí ọlọ́run ọba yìí kò dọ̀pẹ́ wa ọbẹ̀ kò dá ẹ̀yìn wa. onye ní àwà nínú àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ olùdúpẹ́ ọ̀rọ̀ ọ̀pẹ́ ní dáa alákòóso fún wa ó sọ wá sí kọ̀ǹgẹ́ dáadáa ìnáka ọrụ ìfẹ́ ìrànlọ́dí wájáyé ní kùránì lọ́rọ̀. lónìí sọ́ọ̀tù àyàfọ́ọ̀tù kan ọ̀nà àti àmà lọ́wọ́ rẹ̀ ìdá dé ìtọ́lá Ọlọ́run kọ́pì ọ̀rọ̀ rẹ̀ fún mi wá àwọn òmìnira ìlú ṣayẹ́ pàápàá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا torí pé àyà mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí mẹ́ta ní àlúwẹ́jì àyà méjèèjì yẹn tọ́kùtù tẹ̀lọ́gbọ̀n eré ìjà bá fẹ́ kà lẹ́yìn ẹ̀yẹ́ tọ́pìtì àjìrà pẹ́ díẹ̀ bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ lórí báwa yẹn náà àìdíje ní àánú wa nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọdún náà ti wá lọ. ẹ̀rí pé nígbà táwọn àdúgbò pé àjọ ọjọ́ bí èkó gbẹ̀kọ̀. ìjọba báwa yẹn bá ń ṣe yìí àwọn ọmọ bá ń náà ṣẹ̀rí tọ́lọ̀ fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ lónìí nínú Al-Kùránì ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lónìí ẹ̀kọ́ kan tó fàrà púpọ̀ mọ́ fàrà ààyè oríṣiríṣi ló ti wáyé ọwọ́ sàlẹ̀ Al-Kùránì la wà yìí níbẹ̀ láàrin ìjẹ̀ ní ọwọ́ bẹ̀rẹ̀ ibẹ̀ lọ́wọ́ bẹ̀ ibẹ̀ láàrin ibẹ̀ lọ́wọ́. ó ṣe pàtàkì púpọ̀ tá a bá mọ̀ wípé a fẹ́ sórí ayé àdìtọ̀run ìdí èèyàn sì fi sórí ayé àdìtọ̀run ọdún ìbọn mẹ́tò máa jọ ó jẹ́ ara nǹkan kan ó ṣe wípé ó ti sọnù láyé nìkan. tí ẹ bá ṣe ẹni tí ọlọ́run bá fi àánú rẹ̀ lé bá àti ní ẹ̀jẹ̀ ń tọ́jú ìlà o ẹ̀jẹ̀ ń tọ́wọ́ o wọ́n ń torí pọ́ńtù náà ó ti wọ́n. ẹbí àárọ̀ yìí là ń sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀mọ̀ta gbé ń di àwọn gbé ń tí wọ́n kọ àjáwọ̀ pẹ́ ṣùgbọ́n mo wọ̀ kan ní ọjọ́ ìgbìmọ̀ àdọ́gbà. Bọ́ọ̀ padà ń bọ̀ ọ̀dọ́. Ẹ wo ọkọ̀ aláàkọ́ tó ní ọkọ̀ àjáwọ̀ tí màá kọ́ wọ̀. Ìwọ́n wà ní mọ́tò yóò ní fáwọn ẹgbẹ́. Ìyá ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ìdánwò gbé ìdánwò ṣe àrùn sí ni. àwọn èèyàn gan ń bẹ láti dá àwẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n ọ̀gbẹ́ ọ̀fun láì sọmọ ni. ìran gan àwọn gangan ò bí mọ́ wọ́n sì gbé àwọn mùsùlùmí rẹ̀ wọ́n dá ìlú yóò ti sọ òun náà lọ lè pè nígbà wọn fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí lọ́sọ̀nù mọ́ ẹ lọ́wọ́. ẹ̀ẹ́dì ẹ̀rẹ́ lòmíì gan tó ń fa tó kú lẹ́nu ẹ̀ẹ́dì ìgbòdì ọkàn. ẹ̀ẹ́rù obìnrin míì gan tó náà ń pe lẹ́nu yàtúyàtú ló sórí. ẹ̀wọ̀n ẹ wò sí sí wàhálà ń bẹ ayé sí wàhálà wàhálà wàhálà ń bẹ. Ọlọ́run ní iná làzínà kọ́ọ̀lù rọ́bùnà lọ́. Iná làzínà kọ́ọ̀lù rọ́bùnà lọ́. Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n sọ wípé dájúdájú gbogbo àwọn tí wọ́n sọ pé ọba àlọ́ọ̀hùn lọ́lọ́wọ́ bá wá wọ́n gbàgbọ́. wọ́n pera wọn ní step one nínú step one yẹn. ìwà àfẹnusọ ìgbé orúkọ háì bíi háràhárà kò kú èèyàn lè fi ẹnu pé ara rẹ̀ ní mùsùlùmí kó má jẹ mùsùlùmí lọ́dọ̀ èèyàn lè máa sọ láàyè rárá ilẹ̀ ọ̀gbọ́ọ̀gùn lẹ́nu tí òṣèlú ti rámpa kí ló dé tí obìnrin bẹ́ẹ̀ wọ́n máa ṣàkọ́ọ́mú ẹ̀bà ń rí wọ́n máa ṣàkọ́ọ́mú sálá ọ̀pọ̀ wọ́n sì ṣọ ẹ̀sán. ṣé máa bá ń dé? إن الذين قالوا ربنا الله ثم استقاموا يعني بلون أبا نسوية بينا لو جامو مين الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا وعلى تحزن ولا تحزن ولا وابشروا بالجنة التي كنتم توعدون كما تقول ذكرنا العالم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم وعدتم آه إذا كنت أريد الله أنا ثم استقام ولا دي ولا دي فاستقم كما أمرت ومن تاب معك ولا تضرر فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون محيط Kilo payan. Asyik dulu kali ya. Ada kala kami uji baca wajibuma. Fastakimah. ولا تتبع سبيلا لا يعلم فلقد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون الله lọ́lọ́wọ́ bá tiwa ẹwà ọlọ́run tó lè pọ̀ ó wá kó nǹkan méjì papọ̀ nínú ìyàdé náà kọ́ ní àwọn tí wọ́n sọ níbi àṣé èèyàn lọ́rọ̀ lọ bí máa gbọ́n ní máa ọlọ́rọ̀ sọ́jà yìí ìrọ̀wá ajọ́ mi yẹ́ ọkàn ló máa ta ọkàn ló ìtumọ̀ tí ọlọ́wọ́ bá ń sọ ọ́n bẹ̀yẹn ni wípé àwọn tí wọ́n máa ẹ̀tọ́ ọlọ́run fọlọ́run ààrẹ ah, ìrọ̀pá ajọ́ mi yé tí àwọn kí n fi ń gé ẹbọ ọ̀hún ni kí ẹ̀mí ọlọ́run ọba lákẹgbẹ́ níbi ìgbẹ́ tó ṣe yé pé kò sẹ́ni tí ìgbàlẹ̀ ṣe àkókò àpọ̀lọ́. ìyá òṣèlú kò lè lá mímà nínú àwọn àmínú ọ̀sọ̀ yìí. Ìyá òṣèré gbẹ̀mẹ̀lá mímà àwọn àmínú ọ̀sọ̀ yìí. Kí ni àwọn ọgbọ́n náà bá wí gbé? Ọlọ́run wá fún nǹkan méjì pọ̀. Nǹkan alákọ̀ọ́kọ́ Tí ẹ̀yà bá ti ní rọ́bùn náà lọ́ọ̀hùn, ó ti ń sọ igi ọba àgbọ̀hùn ló ọdẹ ní rọ́ọ̀bù ara àtúmọ̀ rẹ̀ ní wípé ọlọ́wọ̀n ọba ló ní ní òun ló dá mi lásán òun ló ní ní tí ẹmọ kí àwọn máa ń dá nǹkan sí ìsàwàrà ní àdáadáa àwọn tí ó rọ apá ẹni àwọn náà dá táwọn wọn ní tó níbẹ̀ wá fún wa lóúnjẹ jẹ́ èèmọ́ tí ń fi mọ́tò mélòó ní wọn láti lọ sí mọ́tò ní àti wá wá ọ̀sẹ̀ yìí ẹ̀ àti lọ́wọ́ ní ọ̀sẹ̀ yìí òun náà wá ní máàlìkù ẹ̀lìmáàlì òun ló ní wọn òun ìjọba ayá wọn bákan náà òun wá ní ó ní المدبر oníṣètò ní ìdarí gbogbo tó o bá ti lè fi ìdẹ́jà ti sẹ́lò ní ìyàtọ̀sọ́lọ̀ nǹkan nígbà tó ń lọ. ilé ẹgbẹ́ ọdún mẹ́ta ṣe ló gbogbo bí yá mo ní ìfọwọ́dún lọ ìgbà alábẹ́ apáàrẹ àwọn ọ̀gá tó ṣe pé ọlọ́run bá ló sí káwọn sì rí tẹ́tẹ́ lọ. ọgbọ́dọ̀ gba wípé òní ìdí kó o ṣe àwúrẹ́ ọlọ́run ọba ní máa ṣe á kì í sọṣẹ́ máa wá ẹ̀yọ́nú ayé ó hàn bá ti yọ́nú sí ọ̀dùnkún tó dání lórí ọ̀ọ́ni máa wá ẹ̀bẹ̀ àwọn àgbà àwọn wo làwọn àgbà náà tó ti sáré lẹ́nu ẹ̀rọ ọba tẹ́jà kọ̀ torí náà lọ́dà wọn òun náà ní pèsè fún wọn òun náà ní dáàbò òun náà ló ń di wọn òun náà ló ń di wọn jára bàbá wọn. tó bá rí bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ pè lọ fẹ́ ṣe àdúrà wọn ní pẹ̀lú mìíràn. bí wọ́n bá fẹ́ pè ọlọ́wọ́n bá yìn bí wọ́n bá fẹ́ kírun ọlọ́wọ́n ó ti fún bí wọ́n bá fẹ́ gúnra òun ni wọ́n gùn fún bí wọ́n bá fẹ́ forí balẹ̀ òun ni wọ́n forí balẹ̀ fún bí wọ́n bá fẹ́ kúnlẹ̀ òun ni wọ́n kúnlẹ̀ fún kúnlẹ̀ fún àwọn tí wọ́n pẹ̀sẹ̀ ọlọ́run bá wá nìyẹn ṣe wá ní gbogbo ń ta sọ ó dùn sọ̀rọ̀ ó kàkiri dúró lórí ọlọ́run ní máa àwọn àtẹ́bí rẹ̀ náà ti sọ àlejò tí wọ́n ṣe àti màwù. Dúró déédéé o, ìdúró déédéé rẹ̀ sì gbọdọ̀ lẹ́yìn ìbámu sí àṣẹ àwọn náà. Ọlọ́run tó sọ fún Musa àti Làbó, lẹ́yìn wọ́n sọ̀rọ̀ abẹ́ Àwọn èèyàn tí ń bẹ èso nínú wọn àwọn oníṣẹ́ tí wọ́n ń ṣe ju tí wọ́n ń ba ìgbàgbọ́ àwọn èèyàn jẹ́ nígbà wọn ń ta àwọn tí wọ́n jẹ. ẹnì kan ò ní tó láì kó máa mú sí ìwò dáadáa sí ìwò Yorùbá dáadáa sí ìgbàgbọ́ rẹ̀ wá dà lè dà. bí bá máa wọ sí ìwò tẹ́rí àwọn ayé yẹn ó tó sẹ́gbẹ́ kan tẹwàá sọ bìtí náà àpá àjàmbẹ̀lá wò. bọ́wọ̀ bàbá abrahamani tó lórí haúsá ó náà máa lu bàjírí tọ́jú pé wà tó gba àìlá. kí ni yóò mọ̀ bọ́ọ̀rọ̀ tí ń bá sọ̀rọ̀? ẹ̀rọ adùn tí ń ṣẹlẹ̀ ní mídíà ni máa tán ní wọn bá àwọn akájọ ẹ̀ níwọ̀n lásìkò láti kì náà wàhálà àti àdúrà lòdì àwọn akájọ ti gbà lọ́dọ̀ wọn bá àwọn akájọ sọ pé ẹnìkan lànà bí àwọn tọ̀nà ọ̀nà kan. Tètè náà ti ń bẹ lásìkò yóò ṣe é kú. Ọwọ́ akun bó láti lè lọ déédéé lórí ẹ̀kọ́ ọ̀dọ́ ó sì máa wá wò kò sí ẹnì kan bó ṣe wulẹ̀ tó tóbi ó lò wọ́n lọ́wọ́ bá sọ tí ò ní ìrànlẹ́ òun níbi ìgbàgbọ́ bó bá ti lè dúró tó ọlọ́wọ́ bó bá tó láàrin tó ṣáà gbogbo àwọn anábì ọlọ́wọ́ pátápátá kò sí ẹni tó lọ́wọ́ àdéhùn tí ọjọ́ ra wọn. Adájọ́ ọ̀rọ̀ àdéhùn àgbà ìbọ̀rọ̀yìn mórí àlọ́ ẹ̀ dáhùn musa rí àlọ́ rẹ́bí wa ti wá gẹ́gẹ́ rẹ́bí wa sọ ó yà tó wà ní àà ẹwà àdánwò ti yóò sọ àdánwò àti kékeré dàgbà láti máa dánwò wọ́n sì máa dánwò láti máa ó dúró bí ní wọ́n yẹn ìgbẹ̀yìn rẹ̀ farada fún àjọ kan bó làwọn náà ti gbé ọ̀rọ̀ ẹ̀dá bẹ̀rẹ̀ láti ní pé kíní jẹ́ sì fọ́mà kí n jẹ́ rẹ̀ èèyàn àbá nílá nílá tí ó yẹ fọ́mà títà àbá sọ lórí jẹ́ sì fọ́mà kan ṣájà ń sọ ẹbí ẹ̀ lòun tó rọ̀ wà lọ́sùn. wọ́n ti bá ti lọ ìṣẹ̀kọ́ ọmọ iná yàtọ̀ ánì sáàmà tuntun bí amòlá bẹ́ẹ̀ láwọn àtàwọn. iná yàtọ̀ ánì sáàmà tuntun bí amòlá bẹ́ẹ̀ láwọn àtàwọn. wọ́n ní kí n jẹ́ ọmọ bẹ́ẹ̀ bá ti lọ àjàpé àjàpé kí ni ó ní àjàpé dídìrò má sí ọ̀rọ̀ níbi tó bá yẹ kó o ti ṣe nǹkan kó o ṣí bọ́lọ̀ nígbà tó ṣí nítorí ọgbọ́dọ̀ ìbílẹ̀ tó ọgbọ́dọ̀ débẹ̀ kó ìbílẹ̀ gbọ́dọ̀ nínú ìbílẹ̀ kọ́ ọmọ ṣe ọlọ́run kọ́ ọmọ ṣe kọ́ ọmọ má débẹ̀ ọlọ́run ọba kò rẹ̀ ẹ̀dùn lẹ́sìn kọ́ ọmọ ìgbóni sì kọ́ ọmọ wa wà mọ́ láyé àwọn tó yẹ lòkùn wọn ní ìṣèkọ ọmọ tó fún bá dín ọlọ́wọ́ ní ìṣèkọ. ní ìyọkùnrin àmì àpáyé yóò mú ìjó láwọn olóṣèlú tó ìjọba ìdúró ọmọ ti báyìí pẹ̀lú abínú oúnjẹ yìí. tó lọ́mọ ìjó tẹ̀lé lẹ́yìn wọ́n yẹn lórí ìṣòwò tó ń bọ̀. ní àwọn olùkọ́ náà ní ìṣèkọ ọmọ ṣe bá eh, ẹ má ṣe ìjà sílò ẹ̀. nígbà àbọ̀tọ́ lọ ẹnìkan tó rà rẹ̀ ní màmú ìwọ̀n tó àdìsí ó ní pé ìlà àwọn màmá ẹ̀ka ìlú ọlọ́run ní lọ́jọ́ ọba tó ṣe fún lọ́nà ìjọba ni wọ́n ti lè mọ́ ìka máa ń da sáà ẹni wá wọ̀ ọ̀nà ìjọba jùlọ ìtàn fi àwọn ìlú mọ́lìkà mi mọ̀ nípa ní àbájọ́ tí ìyàwó bá ń lọ wáyà wọn láàrin yóò rò pé kàmpín wàláì títẹ̀ ní kàmpín tí wọ́n fi àyà kùnrin àti sọ̀kọ̀ ìpínlẹ̀ Islam ọ̀hún kò má dà. ìjọba ti di mímọ́. kí ni kí sẹ́yìn gẹ́gẹ́ bí ó kà ń bí òkú pàtó. àti dúró jẹ́jẹ́ lórí ẹ̀sìn ọlọ́run kéèyàn má lọ jẹ́ pọ́pọ́ ọlọ́run. èyí ẹ wo sínú ni àwọn ẹni aláàjì ní fẹ́dà alálàájì tí ọmọ kí nígbà tí bàbá dín ìjọba náà ìjọ ọkọ dé ó sọ sí láìsí ọ̀rọ̀ adìgbàdì ninety five ninety four billion. tẹ́wọ̀n kan yẹn tó dúró ní wọ́n gbà náà wà ní wọ́n jẹ́ wọ́n lọ fún wọn ní gálàjì wọ́n tó yàn ní wàhálà efcc tó gbé òun náà yìí wọ́n á tọ́ yíyá mi òun náà fún ìta yìí ìyẹn ń jẹ ìta ìbá ìdè fóṣù yìí wọ́n ní wọn náà wọ́n náà darí lọ wàhálà ni. bí wọ́n bá ti dé ìpínlẹ̀ sí wàá fi jẹ́ pé wọ́n mọ̀ sí àjùmọ̀ rẹ̀ ẹ wá má jà lọ bèbè tí a tó bí kò sí kú má. Bàbá ìṣe ìbámu ara sọ̀rọ̀ kó mọ̀ ní ọdún sábà wò ó bá yẹn rọ́ọ̀lù bá ìdáwà ìyẹn méjì gbogbo àwọn à ń ṣe rúbí àti à ń ṣe jálàbí wọn à lè má fi àwọn tí wọn ń ṣe jálàbí lọ́dọ̀ wọn méjì tí wọn fẹẹ fẹ́ wọn ìṣekúṣe ni wọn ló ń mọ wọn lọ́wọ́ tó bá jíyàwó àwọn ẹni bí àná àgbẹwọlọbẹ ọlọbẹ lórí ó kéré ẹni tí wọn ṣe dájú òkú padà fẹnu àníjọ sí àwọn òkèèrè òkè ẹlọmọ ẹlọmọ wádìí ẹẹrì pé yóò wà bẹẹbí tàbí méjì ni. ìjọba wọn jì mára wọn dọ̀wọ́ yá ya ya ìgbìyànjú ẹnu bá ti ń yà sí ìwà gíráàbù ẹ̀ gíráàbù ìyàwó ìyàwó gíráàbù ọ̀nà olóògbé. ya bí mi ṣe kan kan wá ẹnìkan ẹyọ wa jẹ kí ó ṣe ṣètò obìnrin obìnrin. ìgbà tí ilẹ̀ wa fẹ́ ọkọ̀ wà sí. wọ́n káàmù. obìnrin ń sá lóyún ó sábì. ìgbà lọ́rọ̀ wọn wà má dán wà ọmọ tí bí abirùn lóyún. lẹ́yìn ìnáwó lẹ́yìn gbogbo ẹ̀ lẹ́yìn tó ọdún tó ti pẹ́ lọ́wọ́ lọ́kọ́ lọ́lọ́ ó lẹ́yìn ìgbà tí máa ń bá ẹnìyẹn ṣe bí a máa ń di lọ́kadà kan pé bí ó súnmọ́ ìyàwó ò ní ọ̀nà wàhálà tá a jẹ́ láwọn ìjọ tí wọ́n ti rí pàmbàdà ìrẹ́ kóra wọn lọ. ilé yẹn tẹ́ǹdì gbà yẹn gan nìyẹn bá sàrò bí wọ́n bá jẹ̀ sí ẹ̀kílẹ̀ máa ń ṣe. DNA DNA àrùbíní àbìtú DNA náà ni lọ́wọ́ adigun lẹ́sẹ̀ olóòlò wọn lóòótọ́. èyí tá à ń wí iye pọ̀ wọ́n ní kí wọ́n ti fẹ́ gbọ́dọ̀ àti oṣù náà lò. ẹ wo ọ̀dọ̀ ọkọ rẹ̀ tó wà tẹ́lẹ̀ sẹ́mi wá ń tọ́jú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tí fi ń balẹ̀ ẹni ẹlẹ́ni àtúnyẹ̀ tuntun ńlá tí fi ń balẹ̀. ní wàrà wẹ́nu ọ̀sán ẹnì yẹn ló lọ mọ. ó túmọ̀ sí ìgbàjáde ń gbé wá sọ́dọ̀ ẹni tó ń ṣètò àmọ́ lọ. àdáwò ní ti kọ́ máa ń ìjà ń sọ ń bẹ̀rẹ̀ mi sọ ọkọ̀ kàmí. bọ̀ láti dúró déédéé. bó ni wọ́n ti ní ma yọ wá dé nǹkan fún wọn? ó lè wá bá ìkàkà sí

kó wá di orí. Ojú ẹ̀yin tẹ́ ẹ lọ sùkú ẹ máa tó ní yé níbẹ̀. Àwọn akọ́fà yóò fi ẹ̀dá bọ́ọ̀n fàyà nì. Bọ́ọ̀n fàyà nì. Ní kámpu. Ẹ lọ wá sọ Ṣé àti ẹ̀dí ìbọn fàyà? Àwọn míì, àwọn míì, wọ́n ti já láti yìí. Ilé náà bá sọ̀rọ̀ àwọn àbá ilé ẹ̀jẹ̀ wọ́n tó bá lè jẹ́ àmà. Àbúrò bẹ́ẹ̀ láyé rẹ̀, ọ̀rọ̀ mi sọ̀rọ̀ rárá mu. Ẹ wá já kan bóò láti ní ìsìnkú ọmọ. Lórí ká tó máa ṣe ẹ̀sìn, àbí àṣọ ẹ̀sán rẹ̀ náà, ká máa sọ bá tèmi. Bóò dájú. Àbúrò sọ̀rọ̀ bóò dájú ṣé ká sọ ẹ̀sán rẹ̀ lẹ́ni káwá sọ bó làwa náà ti ní àbí ká sọ bó láti ní káwá sọ̀sọ̀ bó láti ní lẹ́yìn mi àwọn sọ̀rọ̀ bí ìdàmì ẹ bá ń bẹ̀ ẹ wá di dáhùn ara ìwé ni ọlọ́lọ́mọ tó dájú ìbí báwo ìwọ ni a ṣe ń bẹ̀ ọlọ́run ní àwọn tí wọ́n á dọ́jú ọlọ́run ọba wa ni àmọ́ tó máa ìtàkọ́ ọmọ tí wọ́n á jù lọ mú lórí ìpínlẹ̀ ní mùsùlùmí ó ní nǹkan bá jí. ìgbéra ẹni kẹsẹ̀ ń lásán ẹ̀ máa fi jáde sí náà nígbà tí ẹ̀ máa fi jáde láti sára tó ó ní tó bá jí. sọ ò lè ti ń tọ́ bá jí. báyìí ló tó ọlọ́ni fàlà fáwọn fún àlàyé ìrú wọn kò ní sí padà wàhálà ààrùn yà irú òní gbà. òní sì payà fún wọn. òní sì payà fún wọn lórí. wọn à ní ìbànújẹ́ lórí. ẹ dáàbò tí ni wọn fà fún wọn. ilé máa ń fà payà kù ẹ mọ tí wọn fà payà ẹjẹ àwọn tí wọn kọ ní bóyá yóò yẹ kí ní kí wọn sọ tí àwọn fẹ́ security ni máa fà payà ẹ dáhùn tí ò bá di security amúnà ní security ní èdè lárúbáwá onímọ̀ pàpà débẹ̀ ní àríwá ẹ̀kọ́. Tí ẹ̀ bá wá jẹ́ mùsùlùmí, lónà tí ẹ kó máa bà ní ìlú tó pọ̀ jù. Mo ní pé bóò lọ́la ní oṣù jáde, bóò ní màá fi, màá ti kẹ́sẹ̀ jáde nù sàárè, bóò làwọn ìyá màá ní oṣù. Àwọn tí a bá ní ìgbàgbọ́ tó yẹ fọ́rọ̀ nínú Ọlọ́run tó lè ní ìfọ́rọ̀ kò ní sí payà fún wa níbi tí a mùsàkùbàlù wọn yóò jẹ mùsàkùbàlù amin. ọjọ́ ọ̀la wọn yóò jẹ ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ wàrà àwọn ọmọ àṣùwárò ètí máa ń bíbà mi gbé bí ẹ bá ti sẹ́yìn bí ẹ bá ti rántí gbọ́dọ̀ àwọn. tí bá wò báyìí tó bá wò báyìí ìrìn mọ́ wá báyìí ọlọ́run ò ní sí ìbànújẹ́ pa wọn kódà tí bá fẹ́ kú láyé wọn ní ìbànújẹ́ kú láyé lórí tí a bá wọ ẹ̀yìn tí bá fojú dáadáa wọn mọ̀ ní pé wọ́n ti pàṣẹ wọ́n sọ àpò tó ní wọ́n mọ̀ jẹ́ lọ́nà ọba mi sọ pé tàtà náà zọ́lọ́ alẹ́ ìlú ìmọ̀lá ìta Aláàbọ̀ ọ̀rọ̀ wà láàdà dánú tẹ́lẹ̀ kó ti padà síbi lẹ́yìn lọ. bọ́ abúṣerú obìnrin jáná ti lẹ́sìn kó ń tó tó àdé ọ̀pọ̀lọ́ ní kùnláyé ká sáàbù ìjàlè àwọn àgbẹ̀ náà. tọ́ọ̀lì yìí nà sí mú mọ̀ pé láti ìgbà ọ̀tọ̀ lọ bí ọ̀pá tọ̀tọ̀ lọ bí ò ṣe níbẹ̀ náà ẹ̀rẹ̀ ayé mi ìgbà tàbí á mọ̀ ọ́n tọ́ lọ bí ò rẹ̀ ní. òrẹ́ ayé ka ṣáàbù lè dà nẹ́ẹ̀tì ẹni wá fẹ́ wà ìjẹ́ ló ní ìsìnkọ́ mọ̀. Kọ́ọ̀lì ní náà fi ha wọ́n mọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lọ́tẹ́rẹ̀ ní jàzá àmì ìmáta lóyà àmì ọlọ́ọ̀ni ẹ̀sán ṣe wọ̀nyí àti iṣẹ́ ara àgbàgbọ́ ṣe ò ní ṣiṣẹ́ alọ́rẹ̀ ìrọ́kọ́lọ́mọ́gbà ọkàn ní ọkàn yẹn náà ṣiṣẹ́ ìdáàbò wàlọ́ọ̀nì ṣe ọmọ òun ṣe ní fún un ní ọ̀bá ní àwọn ẹ̀gbọ́n fẹ́ sọ Tọ́jú lọ máa gbọ́ fọ́nù ẹni ṣe sọmọ mi tó ní fún mi ní ẹ̀bà ní ìtọ́jú bẹ́ẹ̀ sọ. ní ọ̀rọ̀ àbójútó àwọn àti mọ̀mọ́ ẹ̀sùn ní aláàbò. ọjà márùn-ún mọ̀mọ́ ẹ̀sùn ọlọ́wọ́ jẹ́ rẹ̀ ní ìbàdí rẹ̀ lọ́la ọkọ̀ ẹjọ́ lórí jọlọ ṣẹ́gun pé èèyàn ni a ara àtúmọ̀ bá a jẹ́ èèyàn ní pé a sáwọn. Gbogbo ẹjọ́ bá fẹ́ ṣe ló wá fẹ́ ní ìsìnkú ọrùn. Ẹjọ́ ojú ọmọ ọgbọ́n náà pa àwọn ànábì ọlọ́run láṣẹ rẹ̀. Àwọn àyà rẹ̀ pọ̀ nípa á òun pé kọ́jọ́ ti lọ́yọ̀. Èyí ó ṣe ìgbẹ̀rẹ̀ dáńtò ní ìṣúláàṣù ìkọlẹ̀. Kí ló pè? Ìṣúláàṣù ìkọlẹ̀. Èyí ó ti wọ̀ ìyẹn. Onílẹ̀ ti ìjára rẹ̀. Ọmọ ìfàgbé ìjára rẹ̀ nìyí. Bẹ́ẹ̀ sọ́lọ́ bá alẹ́ wọlé ní àlà iná fi jẹ́sà bọ̀lọ̀. ó ní gígé ẹran kékeré kan bẹ nínú ara wa. ìdá ìdá tí ó bá ti lè dá ó lálà fún gbogbo ara èèyàn ní ọ̀dà. wà ìdá fásádá tó bá ilé bàjẹ́ gbogbo ajá ń pè lára ní ọ̀pá kí ló pẹ̀lú àìsàn ọkàn tí a yí tara ọlọ́run níbi ṣe wá ẹni ó bá ń ṣe yọkọ̀ tó kọ̀. ẹ̀yọ́ pásítọ́lá náà là á. ìgbà àtàtẹ́sẹ̀ ọ̀sẹ̀ ń dọ̀ díẹ̀ lọ ẹ̀ tẹ́wájú àtàkà tó náà nílẹ̀ o. Òun ò ṣe pààrọ̀ bí máa pààrọ̀ kídìnì o. Àbẹ́ máa pààrọ̀ àtì. ohun ọ̀pẹ́ méjì kò ṣe é yá kò yá àbí wọ́n bá mú nìkan tó fẹ́ kú láti bò wọ̀ ilé sọ̀rọ̀ ìbẹ́jọ́ àyọ̀kẹ́ yẹn ti wọ́n ti ohun tó rọrùn láti jọ wọn ní kí pẹ̀lú ìṣe láti rẹ̀ ọkàn sínú ara nù nkí wá ń ọkàn yẹn adọ̀rọ̀ tó sùn wà tí pátápátá àti dáadáa tí pátápátá tó o bá di ọkàn rẹ síbi dáadáa dáadáa ló mọ̀ sí tó o bá di ọkàn rẹ síbi aburú dáadáa oníwọ̀ sí. èèyàn rẹ bí ọba lè tún ọkàn rẹ sí o lè ní ìsìnkọrọ o o lè ní o obìnrin arẹwà tó dáa fún kó tilẹ̀kùn máa yàmánú ó ní wàá máa bọ̀ yóò tẹ́lẹ̀ kan rẹ̀ tẹ́lẹ̀ tí ẹ̀ wá lọ́wọ́ ní gbà obìnrin tó wá máa lé lọ níbi tó fẹ́ lómi ìjà ní wá jìnnà jù jìnnà wà wá mọ́ ara rẹ̀ ní oṣù tí lọ́wọ́ wà mẹ́ àwọn tí wọ́n lọ bá ń sọ ń lọ bẹ̀ o àwọn tí wọ́n lọ ilé aṣẹ́wó ń lọ bẹ̀ o tí A ń ná owó tuntun láti wọ́n mọ̀ ṣáàjà àwọn ẹ̀rọ ní ọ̀sán owó yóò tún gba nǹkan ní bọ́bá tó ọ lẹ́wọ̀n tó yìí ẹjọ́ tó bẹ́ẹ̀ bá ti dìná tó ń tẹ̀sẹ̀ pé ọ́ lu ẹ̀wọ̀n tó bá mú ọ̀bá tó wọ̀ ọ ní ẹgbọ́n ọmọ ilẹ̀ ọ̀dà ọlọ́dẹ wà lápọ́jọ́ àìdínà ìlà ádámà ló kọ́bí fánà sí à wà lámúná ti lè láwù àti ọlọ́ni àdí àdéhùn ilé ádámà lọ́wọ́ pẹ́pẹ́ ṣùgbọ́n gbàdé àdéhùn lórí pé kò ní azùmọ̀ níbo ni azùmọ̀ wà ọkàn ní kò ní strong ó sì pàdé ọlọ́run ìrìnàgbà ajọ́ mi yẹ́ ọdẹ ní nínú kàmẹ́lì ẹ̀dàkùnrin tó hmm. bá fẹ́ ní ṣèkọ́ọ́mà ẹni tó bá fẹ́ ní ṣèkọ́ọ́mà dúnmí kí ní kẹta tó ní kí n ká tó jìfà bí lè kó ẹnu ẹ̀rọ oníjẹ́ pé kò sí ojú ìfẹ́ ní ẹ̀sùn tó bá ní ọ̀gbẹ́ tó máa sọ kí ní tí ò ní bá bínú ọlọ́run àti ìṣẹ́ kò ní dákọ̀ ni kò ní jẹ́ lórí eré ìtàgé kò ní jẹ́ aláwàdà kẹ́ríkẹ́rí kò ní jẹ́ kọ́ńtẹ́ǹtì rẹ́ẹ̀tọ̀ rárá wàhálà tó nílé ayé rẹ̀ náà rẹ̀ fi ń jáwó kọ́ńtẹ́ǹtì rẹ́ẹ̀tọ̀ ha ah, wàhálà àdáwò ní ní méjì fún ọ̀gbìn ayé ẹ máa gbọ́ ọ. Ọlọ́run ọmọ ọba tọ́lá rẹ̀ ga oníkúlò náà ṣe ń bí máa kására rọ̀hínà lójú ẹ̀mí kọ̀ọ̀kan àti fi dógò pẹ̀lú tó bá sùn. Ilá asábàlìyàmí àbáwọn àjọ apọ̀ ọ̀tún في جنات يتساءلون inú àlìjánà làwọn wà ní ọ tí bí ra wọn léèrè a ní lẹmọdẹrì míì nípa àwọn kòkí wọ́n àmọ́ bí wọn yé kí máa sà láti àwọn ní ìlà àwọn kílódé wọ́n ní tó bí àwọn ọwọ́ náà alákọ̀ọ́kọ́ ni pé àwọn èdè òun bàbá wà. wà lámúnátì ló bá ẹ̀rọ ìrìn wọ́n láwọn yìí fún aláìní ìjẹ kan jájú wọ́n ya ahọ́n wọ́n kùn náà náà ìkàláàmì lẹ́dí láyàǹfà òun náà ló mọ ilé òun náà ló mọ ìpàdé òun náà ló mọ àṣíjíjí òun náà ló mọ ikú ẹjọ́ tó ọba ti lè sọ ara rẹ̀ ó sì àdàmú. ọjọ́ tí ń lọ ó sì fẹ́ sọ mọ́ra àrùn tó ká lè dí mú. èèyàn lè ní ìsìnkọ́ ọmọ bí ọba ní tí mo fẹ́ sọ yí ọ kìnnì alìkìbá wà ádámù ní jìdá jẹjẹ lọ sọ́ra fún gbogbo tẹ́ máa ń pè lára rẹ̀ tí ò bá sọ́ra padà dá lẹ̀ pẹ̀lú ní ìsìnkú ọmọ ló lẹ̀ sọ́ra kí n lọ mọ olùdí káàkiri ẹ̀ láti lọ tọ́jú káàkiri ìgbésòwò káàkiri dídì káàkiri sàlátù gbogbo ní ẹsẹ̀ eré yẹn kan tó lá sàlátù yìí tẹ̀sán ní balance. àwọn tí ń ṣe fún wọn ò lẹ́sìn kátó láwọn jẹ́ ń ṣe. torí jálà bí dá ń ṣe fún wọn ni obìnrin olóbìnrin wọn kò jọ. Adájá ẹlẹ̀, àgbẹ̀tẹ̀gbọ́ àbí tẹ̀gbọ́ àpẹẹrẹ tán ká máa bàbá kúfà ká lọ máa gbọ́wọ́ súnbí irọ́ àwọn akẹ́ni lánàá bí mi wà lẹ́yìn àdúgbò àdádá rẹ̀ ló bá wọn débẹ̀ wọn lá máa jí àlàwọn àdádá rẹ̀ ẹwọ́rú wọn bá ní fún ẹwàdúró ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba Ọ́dá àwọn ajá ní Kùránì ọ̀gbẹ́. Yọ́ ti gbẹ̀rẹ̀ àwọn ọkùn. Àwọn ajá ń tó àwọn ìyàwó ànẹ́bì ló ń sì náà. Àwọn ajé wúrú tó sàábí ẹ̀kọ́. Àwọn ajé tẹ́tẹ́ bá ti dábọ̀ sàábí wọn mọ̀lá náà rẹ̀ yìí. Tó o bá bọ́ sí ọwọ́ wọn, ó sì àgbá. Ọjọ́dọ̀ mọ́ ìlànà ànẹ́bì tó yè kóró bọ́ọ̀ bá mọ̀ ó lè ní sí kọ́ọ̀mọ̀ ò ọ̀rá mú sínú àrùn ìlànà súnà gbọdọ̀ yíyọ méje wáyé lábò kírun òdì irun ló bọ́ọ̀ gbà wẹ̀ òdì àwẹ̀ ló gbà àwọn ẹ̀rọ mi lọ ájì wọ́n dé wọ́n á máa ka ní ìbẹ̀rẹ̀ kan ṣe sáàyù ọmọ bí ẹjẹ́ ìkà ó kàn sáré kìí sà kiri ti ẹ̀ yípo tí ó ti ṣe ọkàn wáyé ìrẹ̀ yìí ló ti kákàrà fáàmì ló ti gbé bọ́ọ̀lù lọ́wọ́ bóòlù ní ìjọ ló ti ṣe yín fáńtà ẹ̀ ti bẹ̀rẹ̀ ní ló ti ń lóbi kí aláràfà rẹ̀ níbi ta nọ́mbà ara wọn ti ń lera wọn kí lọ ẹlòmíì tiẹ̀ lóhùn lè mára tó àwọn náà ní ti ń kó ájìbò níwájú ó tún lọ dáná máa àjákò jẹ́ àbájákò ní bọ́ọ̀ bá lẹ́kọ̀ọ́ àwọn èèyàn ó jẹ́jẹ́ kú jẹ́lé ọlọ́wọ́ ó ti ara àwọn ọmọ pàdé ọlọ́run ọba rádà àdá pàdé ó ní èèyàn lé ní ìsìnkọ́ ọmọ èèyàn tí ò bá ní àwọn èèyàn tí wọ́n jẹ́ ní etí ó sọ náà olùgbàlà fi máa ń sọ àsọ́sọ́sọ́ sọ ẹ̀ wà lọ́ọ̀yà àwọn tí wọ́n bá ń bẹ pẹ̀lú èèyàn tí èèyàn bá ṣe wọ́n ní ipa tó pọ̀ nínú ẹ̀sìn rẹ̀ àbújá ilé bí ọbájọ àtìláàmù bóyá ìbájọ àtìláàmù ìbá àtàwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀ nígbà tá ànábì kọ́ńtì àwọn ìyàwó ìwọ́ máa wà àwọn olùrẹ́ nínú ibi tí wọ́n jẹ́ ọjọ́ lọ pé ayé láàpá tí wọ́n náà máa lò gbogbo àwọn olóṣèlú tí lọ́ọ̀ wá ń bẹ̀ náà ń sọ̀rọ̀ ẹ̀sìn bẹ̀ ìwé ni wọ́n ti máa lọ níbi ẹ̀sọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ tẹ́tẹ́ kan àwọn ọmọ ọ̀gá lọ́rẹ́ ẹ̀ àwọn ọmọ àwọn wo lọ ń wá lọ àwọn wo ni à ń wá ọ wá àwọn wo ni nọ́mbà wọn wà lọ́wọ́ rẹ àwọn wo ni nọ́mbà rẹ wà lọ́wọ́ àwọn wo yẹn jọjọ ń jà tá a lọ rẹ rẹ a wà láyọ̀ ọ̀rẹ́ àmọ́ bàtì yẹn lẹ́tọ́ yẹn ọ̀rẹ́ dẹ̀bi tún ti yẹn sùn. النبي صلى الله عليه وسلم قال المرء على دين خليل فمن ẹni ó bá jẹ́ orí ẹ̀sìn ìlúwà ènìyàn ń lórí àṣàdùkú mẹ́yẹ̀kọ́ rẹ̀ ẹ̀wù ẹ̀yìn tẹ́ bá mú láàyè dáadáa ní bá wí fún ọtọ́ ọ̀dọ̀ ó rí tẹ̀tẹ̀ ní ìjà rẹ̀ wọ́n bá lára jára wọ́n bá lára láwọn ọ̀rẹ́ rẹ̀ àjọ ìlú ìdájọ́ ó kàn páyà rẹ̀ báyìí bá bàjẹ́ bá lè fi àmọ̀ bàjẹ́ mọ̀ tí èyí bá ń sọ rẹ̀ ọmọ mi ọba ti máa bù ọ̀rẹ́ lójú ọmọ ẹ̀mọ̀ péjọ kan ọmọ àjíjọ ọdún ìtùnú oko làwọn ìlú kan ṣe mọ́ni láwọn ọjọ́ ọdún bíi mélòó kan sẹ́yìn rẹ̀ lẹ̀ wọ́n bá ti fẹ́ ṣètò ní wọ́n sí lálágbè wọ́n pè lé àbíbẹ̀ ẹ̀kọ́ ni wọ́n ṣe ìlú kan ṣe mọ́ wọ́n ṣe náà bọ̀kọ̀dà bíi ìgbà yẹn máa ó rìn pẹpẹ láwọn ìgbà táwọn èèyàn ọmọ yá lọ ọmọ mi ò mọ ọkùnrin ibẹ̀ náà ti báyìí rẹ̀ tó tó dìgbà lé ẹ ti dáhùn rẹ̀ yóò ti mọ ní yóò ti mọ jà sọmọ. Ẹ̀dẹ̀ẹ̀dá ọlọ́run sàánú wa. Ó dúró lò. Ẹ̀jẹ̀ ìṣẹ̀lẹ̀ karùn-ún torí àsìkò. Ah, ẹni tó bá dúró déédéé lórí ẹ̀sán ìyẹn ní ìtumọ̀ ìmọ̀ ẹ̀sìn àlẹ́lù ṣàwà ìtọ́jú orí bẹ́ẹ̀ ni wípé èèyàn lè máa rò pé èèyàn dúró dé ẹgbẹ́ bí èèyàn dúró lé lórí rẹ̀ ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ ẹ̀ ráwọn ọmọ ìyá wa tọ̀hún ni wọ́n gbé ní ẹ̀ mọ̀ pé àwọn ìṣẹ̀kọ́ ọmọ kan bẹ ní ọ̀dọ̀ wọn ó tìkì láwọn kan náà bẹ́ẹ̀ náà ẹ̀rẹ́ ẹ̀kọ́ tó mú tó wá tó dúró tán tí ò sì tọ́ka pẹ̀lú ayé máa lẹ́lómi nù ẹlẹ́rìí ti ní ìkárí tọ́wà ẹ̀sìn bá nǹkan tó bá gba kí ní yẹn báyìí ẹ̀wọ̀n kú sóò náà ní àbọ̀ nǹkan kò dẹ̀ ní bọ́dà ó gbogbo láàrin ọlọ́wọ́ fẹ̀rẹ̀ ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ tó wà rẹ̀ gẹ́gẹ́ lé lórí ìtọ́jú ìlàlàáfíà gbélé mọ́ gbogbo àtàrù kájú ọ̀sẹ̀ náà ni wọ́n máa lé gbèrú ọwọ́ wọ́n ayé lọ́dọ̀ lídì alámọ̀tà àtàrù gbogbo ara rẹ̀ lẹ́nu kéèyàn paṣẹ́ sí ọmọ rẹ̀ ọmọ tọ́mọ́ tó ga má rí nǹkan tó dáa jẹ́ sí kò kí àwọn oríṣiríṣi náà fi là àwọn ilé ìní náà lọ́wọ́ gan-an yáàni lọ ẹ̀gbà ní lẹ́yìn tó ń sùn wọ́n jẹ́ ní ṣòfí àbá àṣírí ìyá àti àwọn wọ́n kà ń fi ṣàtọ́jú ni o ilé jẹ́ fi ṣàtọ́jú yẹn ni pé ọ ẹ̀fọ́ ti mọ́tí ni ó rò pé bákan náà ni a báyẹn ti wá ṣe ẹlòmíọ̀ wọ́n ló gbó lọ ni yóò lọ́wọ́ kalẹ̀ àbí mẹ́rin onímọ̀ kí èlè mọ̀ títí bá fẹ́ gún ogun àti ìgbò ọ̀tọ̀ kí mo fẹ́ gbó lérú wàyí la ó dùn lórí àánú ó sì tó lè lórí ẹ̀ àwọn ẹ̀yẹ́ lórí ìkàjá mi ní gbogbo ẹ̀ o àmì إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله فقاموا فلا نوم عليهم أولئك أصحاب أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. Ọlọ́run kò mú wá ṣe fún ilé ẹ̀. Ọlọ́run kò mú wá dé. Wá ṣe fún ilé ẹ̀. Adá ọ̀sán ló máa wà.